Hébérù orí kejì. Nítorí náà, ó yẹ kí a túbọ̀ ṣe àkíyèsí àwọn ohun tí à ń gbọ́, kí a má baà gbá wa lọ bí ìgbà tí odò ń gbá nǹkan lọ. Nítorí bí ọ̀rọ̀ tí ó ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá fẹsẹ̀ múlẹ̀, tí gbogbo ìwà ìṣedédé àti ìwà ìgbọràn bá gba ìbáwí tí ó tọ́ sí wọn, báwo ni a ó ti ṣe sá àsálà? Tí a bá kọ etí ikún sí ìgbàlà tí ó tóbi tó báyìí, olúwa fúnra rẹ̀ ni ó kọ́kọ́ kéde ìgbàlà yìí ní ìbẹ̀rẹ̀ àwọn tí wọ́n gbọ́ ni wọ́n fún wa ní ìdánilójú pé bẹ́ẹ̀ ni ó rí ọlọ́run pàápàá tún jẹ́rìí sí ọ̀rọ̀ náà nípa àwọn àmì àti iṣẹ́ ìyanu àti oríṣiríṣi iṣẹ́ tí ó ju agbára ẹ̀dá lọ tí ó ṣe nípa ẹ̀mí mọ́ tí ó kún gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nítorí kìí ṣe àwọn áńgẹ́lì ni ó fún ní àṣẹ láti ṣe àkóso ayé tí ń bọ̀ èyí tí à ń sọ̀rọ̀ rẹ̀ ó wà ní àkọsílẹ̀ níbi tí ẹnìkan ti sọ pé. kí ni ènìyàn tí o fi rántí rẹ̀ tàbí ọmọ ènìyàn tí o fi ń ṣe ìtọ́jú rẹ̀ ó dáa ipò rẹ̀ rẹlẹ̀ díẹ̀ ju ti àwọn áńgẹ́lì lọ fún àkókò díẹ̀ ó sì fi ògo àti ọlá dé e ládé ó fi gbogbo nǹkan sí ìkáwọ́ rẹ̀. nítorí pé ó fi gbogbo nǹkan wọ̀nyí sí ìkáwọ́ rẹ̀ kò kú nǹkan kan tí kò sí ní ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà náà a kò rí i pé gbogbo nǹkan ni ó ti wà ní ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n a rí Jésù tí Ọlọ́run fi sí ipò tí ó rẹlẹ̀ díẹ̀ ju ti àwọn áńgẹ́lì fún àkókò díẹ̀ òun ni ó jẹ oró ikú tí Ọlọ́run tún wáá fi ògo àti ọlá dé e ládé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ó kú fún gbogbo ènìyàn nítorí pé kí ọlọ́run tí ó dá gbogbo nǹkan tí ó sì mú kí gbogbo nǹkan wà lè mú ọ̀pọ̀lọpọ̀ wá sí inú ògo ó tọ́ kí ó ṣe aṣáájú tí yóò la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún wọn nípa ìyà jíjẹ nítorí ọ̀kan ni ẹni tí ó ń ya ènìyàn sí mímọ́ àti àwọn ènìyàn tí ó ń yà sí mímọ́ jẹ́ nítorí náà ni jésù kò fi tijú láti pè wọ́n ní arákùnrin rẹ̀ ó ní. èmi ò pe orúkọ rẹ ní gbangba fún àwọn arákùnrin mi ní àárín àwùjọ ni wọ́n yìn ọ́. ó tún sọ pé. èmi ní tèmi èmi ò gbẹ́kẹ̀lé e. àti pé èmi nìyí àti àwọn ọmọ tí ọlọ́run fi fún mi. nítorí náà níwọ̀n ìgbà tí àwọn ọmọ jẹ́ ẹlẹ́ran ara àti ẹlẹ́jẹ̀ Jésù pàápàá di ẹlẹ́ran ara àti ẹlẹ́jẹ̀ gẹ́gẹ́ bí wọn kí ó lè ti ipasẹ̀ ikú rẹ̀ sọ agbára Sátánì tí ó ní ikú ní ìkáwọ́ di asán ó wá dá àwọn tí ẹ̀rù ikú ti sọ di ẹrú nínú gbogbo ìgbé ayé wọn sílẹ̀ nítorí ó dájú pé kì í ṣe àwọn áńgẹ́lì ni ó wá ṣe ìrànlọ́wọ́ fún bí kò ṣe àwọn ọmọ abrahamu nítorí náà dandan ni kí òun alára jọ àwọn arákùnrin rẹ̀ ní gbogbo ọ̀nà kí ó lè jẹ́ olórí àlùfáà tí ó láàánú tí ó sì ṣe é gbójúlé nígbà tí ó bá ń ṣe iṣẹ́ rẹ̀ níwájú ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn nítorí níwọ̀n ìgbà tí òun alára ti jìyà ó lè ran àwọn tí wọ́n wà nínú ìdánwò lọ́wọ́